صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان وسلم تسليما اما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واشكروا واعلموا ان النعمه اما منحه يستعد بها الانسان في دنياه واخرته وإما منحة تكون سببا لخسارته وشقوته فإن رأى الإنسان هذه النعمة وقام بما أوجب الله عليه فيها فهي منحة وسعادة وإن ضيع واجب الله فيها وإهمالها صارت محنة وشقوة ولقد نبه الله تعالى عباده إلى خطر عدم استغلال النعمة بما ينفع وهو يقول أعوذ بالله من الشيطان الرجيم لتسألن يومئذ عن النعيم عباد الله إن من أعظم النعم على العباد الصحة والفراغ فقد تنقلب النقم فقد تنقلب هذه النعمة نقمة إذا كان سمامها بيد الشيطان قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وهاتان نعمتان متوفرتان الآن لشبابنا خصوصا في هذا الوقت الذي حصل للشباب انقضاء العام الدراسي وهم الآن في عطلة المدارس هذا الفراغ الذي حصل لابد أن ينعكس آثاره على نفوسهم وتفكيرهم وسلوكهم فإما أن يستغلوه في خير وصلاح فيكون ربحا وغنيمة للفرد والمجتمع وأما لغير ذلك وأما وإما لغير ذلك فيكون خسارة وشقاوة عباد الله اعلموا أن أوقاتكم رؤوس أموالكم فلا تضيعوها ولقد قال الله تعالى مخاطب الكفار ومؤنبا لهم إذ أداروا أعمارهم وضيعوا أوقاتهم فيما لا ينفعهم واستبقوا أنفسهم في على الكفر ولم يخرجوا مع امتداد العمر من الكفر إلى الإيمان وقد آتاهم الله الزمان المديد والعمر العريض فقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النظير فذوقوا فما للظالمين من نصير روى البخاري في صحيح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعذر الله عز وجل إلى امرئ أخر عمره حتى بلغه ستين سنة عباد الله ألا أيها الآباء وأولياء أمر اعلموا أن الفراغ مملوء بالفوائد والمصالح وجهوا أولادكم إلى أحسنها لينتفعوا بها وجنبوهم ما في الفراغ من انحراف وشقاوة اللهم أصله شباب المسلمين وثبت أقدامهم على الحق واهديهم إلى محاسن الأخلاق ومكارمها adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba yìí ni ọba tí ọpẹ́ tọ́ sí ọba yìí ni ọba tí ó tó ọpẹ́ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọba yìí ni ọba rínúróde ó sì mọ èrò ọkàn kó wá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba yìí lọ́ba tó ní ìmọ̀nà lọ́nà afẹni tó wù ú nínú ẹrú ẹ̀ àfimọ̀nà bọ́bá sì wù ọlọ́run akádàrá ẹ̀ ní mọ̀nà mẹ́lòmíì àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìmọ̀nà èyí tó ṣe fún wa yìí abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ ọlọ́run má mú ẹsẹ̀ wa kó lójú ọ̀nà Islam adúpẹ́ fún àwa ní aláforíjìn àwa ọlọ́run ní olùṣọ́ kó sọ wa kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdáṣẹ́ ọwọ́ wa torí pé gbogbo ẹni tọ́lọ́run bá fi mọ̀nà nìkan ló lè mọ̀nà ẹni tí ọlọ́run ọba Allah tí ò bá kádàrá ìmọ̀nà mọ́ ọ̀sẹ̀ tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà ajẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọ sì tọ́ sí ní sánmà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a sì jẹ́rìí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba sí ní pẹ̀lú ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kápáyà ọlọ́run ọba kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ìdẹ̀ra olówó iyebíye àwọn ìdẹ̀ra eléyìí tó ṣe pé tá a bá ní ká máa kà á lè kà á tán èyí tí ọlọ́run ọba tó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa pọ̀ tí ò ló ń kà ìdẹ̀ra apá ajẹ́ mùsùlùmí ìdẹ̀ra pé ajẹ́ni tó gbọ́ ọlọ́run gbọ́ tó sì gba aṣẹ́ tọ́lọ́run rán nẹ́bì gbọ́ sallallahu alayhi wa alihi wa sallam adúpẹ́ ìdẹ̀ra àlàáfíà adúpẹ́ ìdẹ̀ra jíjẹ múmu adúpẹ́ ìdẹ̀ra àkíyèsí ọlọ́run tí ò fìgbà kan dúró lórí ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ o ká sì lọ mọ̀ wípé n tá ń pè ní ìdẹ̀ra ìdẹ̀kùn tọ́lọ́run bá ṣe fún ẹrú ẹ̀ ọlọ́run mọ̀ ṣe fẹ́ dà á ìmọ̀ kó jẹ́ sábàbí téèyàn ó fi rójú rí ọlọ́run kó jẹ́ sábàbí ń téèyàn ó fi lékún nínú ṣíṣe tọlọ́run ó sì lè jẹ́ sábàbí ń tọmọ ènìyàn ó fi sórí ibú kálá làáfíà ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala bó ṣe jẹ́ dẹ̀ra yìí ó lè jẹ́ sábàbí téèyàn ó fi ráàyè sin lọ́hun téèyàn ó fi tẹ̀ láṣẹ ọlọ́run ẹlòmíà sì lo àlàáfíà rẹ̀ fíafíà àfìyàpá àṣẹ ọlọ́run tó dáa ká ní arísìkí ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ẹlòmíà lò ó láti lè fi mọ rírì ọlọ́run láti jọ́sìn fún ọlọ́run ọlọ́run a sì fẹ́ lòmíì ní dẹ̀ra a lo ìdẹ̀ra tọ́lọ́run fún a lo arísìkí tọ́lọ́run ṣe fún láti fi yapa àṣẹ ọlọ́run láti fi pa ọmọlàkejì lẹ́kún ẹ̀yẹrú sin ọlọ́run ìdẹ̀ra bí a bá ṣe lò ó sí. Si, òun náà ni yóò sọ ìhà tí ọlọ́run ọba yóò fi bá wa lò látara àdẹ̀rà náà ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí ẹnì kọ̀ọ̀kan wa kí a ronú lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa tó o bá tiẹ̀ lè ro èyí tó jìnnà ro ẹnu ìjẹ́jọ́ síbi tá a wà yìí wo àwọn ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún ọ lẹ́nu jẹ́jọ́ síbi táwa yìí ọ̀pọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fara káàsá ẹni tí wọ́n rò ti tẹ́lẹ̀ àwọn ìdíra tọ́lọ́wọ́n bá ṣe fún mi àti ẹ̀ yìí ó yẹ ká lè bira wa léèrè wípé ọ̀nà wo là ń lò sí ǹjẹ́ ń lò láti fi wójú rí ọlọ́run láti tẹ̀ láṣẹ ọlọ́run níbí àbí láti lòdì sí ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba wa tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ní tó bá rí dọ́gbìn dẹ̀ al-Qiyama latus'alunna yawma idhin 'anin na'im ọlọ́run ní àbí ẹnì kọ̀ọ̀kan yín léèrè pátá lérí bí kó wa yín bá ṣe lo ìdẹ̀ra tá a ṣe fún ìdẹ̀ra tọ́lọ́run fún kó wa ó pọ̀ ni. ó kéré ni ọlọ́run ní sàìmọ́ bí ẹnì kọ̀ọ̀kan wa léèrè lérí ibi kó wa wa bá bá ṣe lo ìdẹ̀ra náà ẹ̀yìn rúṣin ọlọ́run ẹ̀dí ká wá lọ mọ̀ pé kò tó kéré nínú ìdẹ̀ra ọlọ́run o níjọ́ tó o bá pàdánù èyí tó kéré òun tó o ní bùkátà sí ṣe jókòó yìí ni látọ̀dọ̀ ọlọ́run ńdọ́tọ́ ọmọnìyàn bá fẹ́ jókòó tí ó wo mu nídìí ńdọ́ ni ọmọ pàtàkì wípé àṣedẹ̀ra ni kéèyàn ó jókòó kó sì fẹ̀ bó ṣe wù ẹ̀yin ẹrú sin ọlọ́run bá a ṣe ń gbọ́wọ́ kẹta ń gbọ́wọ́ lẹ̀ yìí èèyàn lè mọ èèyàn mọ̀ pé dẹ̀ra ni ṣùgbọ́n lè mọ bàbàrà lẹ́mìí èèyàn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ́tà kan tó bá mú yàn lọ́wọ́ èèyàn mọ̀ pé àṣedẹ̀ra ni kéèyàn máa fi ọwọ́ kí ọmọ filẹ̀ bó ṣe wù ọ́ báyìí kò sẹ́yìn tó kéré nínú ìdẹ̀ra ọlọ́run a gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí gbogbo ẹ̀ ká sì máa lò ó láti fi wọ ojú rẹ ọlọ́run subhanahu wa ta'ala nínú ìdẹ̀ra ọlọ́run ọ̀kan ni asihatu walfara kéèyàn ó lálàáfíà èèyàn gbé apá apá ṣe é gbé èèyàn gbé ẹsẹ̀ ẹsẹ̀ ṣe é gbé èèyàn fẹ́ dá kán débi kan èèyàn sì dìde wuya mo fẹ́ débi mọ̀ ń bọ̀ èèyàn sì lè lọ ẹ̀yẹrú sin ọlọ́run àlàáfíà ní jẹ́bẹ̀ o bí o bá sálàáfíà èyí tó dáa jù nínú ọkọ̀ tán bá fi gbé ni ọmọnìyàn ó máa pariwo ònira ni kódà tán bá ní bàbá ẹ ṣe sùúrù ọkọ̀ òfurufú ní ó gbẹ̀yìn kákan fi gbé ní airport ni bọ́ bá tún gbé dénú ọkọ̀ òfurufú náà kò ní gbádùn ara rẹ̀ ẹ̀yẹrú sin ọlọ́run àsálàáfíà lèyàn ní lèyàn fi ń dámọ̀ràn kóun fẹ́ kọ́lé àsálàáfíà lèèyàn ní èèyàn fi ń dámọ̀ràn kó ń fẹ́ níyàwó àsálàáfíà lèèyàn fi ń kọ lẹ́tà kó ń wáṣẹ́ mélòó mélòó lẹni tí application tọkọ tẹ̀sìn rẹ̀ dé wípé wọ́n ti gbà á ó sì gbúdọ̀ report níjọ báyìí níjọ náà orí ààrẹ ló bá tábà ń sọ fún wípé ah iṣẹ́ tó bọ́ sí lẹ́nìí yìí wọ́n ní wọ́n mọ̀ fún ọ ní five hundred thousand lóṣooṣù iye tó mọ̀ gbà nìyẹn gbìyànjú kó dìde kọ́ lọ yóò ní ẹ̀sà máa bá ń bẹ lọ́hùn kí n lálàáfíà ọ̀rọ̀ sẹ́yìn kọ́ ẹ̀sà fìyẹn lẹ̀ àdúrà tẹ́ mọ̀ ṣe fóun náà ní kó n lálàáfíà ẹ̀yẹn rúṣin ọlọ́run èyàn lálàáfíà lèyàn ń wáyàwó bẹ́ẹ̀ sì ni èyàn lálàáfíà lèyàn ló fẹ́ bímọ ẹni tí ò bá lálàáfíà àdúrà kan ṣoṣo náà ni ó jáde rẹ̀ ìdí ni tó fi jẹ́ pé ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ga ó ní àlàáfíà tọ́lọ́hún fún mi tó sì fún wọn náà ẹ̀yin ẹrúsìn ọlọ́ ẹ jẹ́ ká mọ rírẹ̀ o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ ẹ jẹ́ ká lo àlàáfíà wa láti fi wojú rẹ̀ ọlọ́run ẹ jẹ́ ká lo àlàáfíà ara wa láti lè fi wá ìyọ́nú ọlọ́run ẹ má jẹ́ ká lo àlàáfíà ara wa láti lè fi lòdì sí ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún wa ọ̀kan ni kéèyàn ó ráyè ní téèyàn fẹ́ ṣe èèyàn ráyè ṣe ìdíwọ́ ò díyàn lọ́wọ́ bá a ṣe wá mọ́sálásí akunupa afẹ́ wá kírun júmọ́ kì í ṣe gbogbo ẹni tó pinnu náà ló láǹfààní àti lè wá kí kì í ṣe pé kò lálàáfíà ó lálàáfíà ṣùgbọ́n múra kó fẹ́ máa bọ̀ ìṣẹ̀lẹ̀ tó lágbára tí ò lè jẹ́ ó wá bó ìṣẹ̀lẹ̀ ni yóò padà lé pé ah òun rò wọn lọ jímọ̀ lónìí ìwọ tọ́lọ̀ wá ṣe nírọ̀rùn wá ó sì lè wá bẹ́ẹ̀ náà ní ṣe nǹkan kéèyàn orí ṣe fún nǹkan ọ̀hún ìdára ni o níjọ́ yẹn bá fẹ́ ṣe tí nǹkan kékeré kankan di pẹ̀lú kó sì tún ráyè méjèèjì yìí ìdẹ̀ra ni tọ́lọ́n bá papọ̀ pẹ̀lú ẹ̀ ẹlòmíì lálàáfíà ṣùgbọ́n kò ráyè ẹlòmíì ráyè ṣùgbọ́n kò lálàáfíà ẹni tí ń bẹ nílé ìwòsàn jẹ̀mọ́ sọ́ráyà bí ò ráyè kò lọ́ọ̀bì kankan ọ̀sẹ̀ kan ló lò ní oṣù kan ló lò ní kò kúrò lórí bẹ́ẹ̀dì ó ráyè ṣùgbọ́n kò lálàáfíà ẹlòmíì sì ń bẹ ó lálàáfíà ṣùgbọ́n kò ráyè bọ́fẹ́ ṣe nǹkan kan kò lè rí nǹkan ọ̀hún ṣe àlàáfíà sì ń bẹ gbogbo ẹ̀rọ kóhun ó ṣe nǹkan báyìí kò nǹkan kan ó di lọ́wọ́ kò lè rí nǹkan ọ̀hún ṣe abẹ́ni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n àlàáfíà ń bẹ lára rẹ̀ bọ́bá lòun fẹ́ ṣe nǹkan kan yọ ṣe gbàṣẹ ni bí wọ́n bá fún ni tí wọ́n bá fún láàyè kò sáyè ẹ̀yẹ rúṣin ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ kó wa wípé ìdẹ̀ra méjì kan bẹ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọn ò kà á kún tí wọn ò mọ rírì ẹ̀ tí wọn ò mọ pàtàkì ẹ̀ kí ni ìdẹ̀ra méjèèjì náà àkọ́kọ́ ni kéèyàn ó lálàáfíà kọ́lọ́hún ó sì gbé èèyàn ó rojú ráyè méjèèjì ń bẹ́ẹ̀ yẹn bá lò ó bó ti tó àti bó ṣe yẹ ìyẹn a sì dó lóríire lọ́dọ̀ ọlọ́run ìyẹn ara ṣe yọrí nínú àlámọ̀ ilé ayé ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ìdẹ̀ra méjèèjì yìí èṣù ló kó jánu ẹ̀ lọ́wọ́ a máa ṣokùnfà orí ibú àlàáfíà tẹ́lómìn ní ẹni tó ń jalè wọ̀lá àlàáfíà lónìí ẹni abirùn ọlọ́kùnrùn kò lè lọ dáná ọlọ́kùnrùn ò lè fọ́ báǹkì ẹ wo bi tí òun ní àlàáfíà rẹ̀ ẹ wo bi tó lò ó sí ó ń pa ọmọ làkejì lẹ́kún ó sì ń kó nira bọ ọmọ làkejì àlàáfíà náà ló ní ṣùgbọ́n àlàáfíà rẹ̀ yìí ìjánu rẹ̀ owó èṣù ló wà kéèyàn ráyè ẹlòmíín bẹ àsìkò tó bá gba líìfù lẹ́nu iṣẹ́ àsìkò tó ráyè ni àsìkò ọ̀hún gbogbo ìyapa àṣẹ ọlọ́run tí ò ráyè ṣe tẹ́lẹ̀ òní ọlọ́mọṣẹ́ bí ṣe ń lọ ilé púùlù ni ọ lọ mọ wo bọ́ọ̀lù bí ṣe ń wo bọ́ọ̀lù ló ń lọlé bí ṣe ń ni ọ lọ klọ́ọ̀bù yóò lọ mutí tó bá pé ọ alágbájá ti ṣe díẹ̀ ẹ ti wá bí ti pẹ́ ẹjọ́ mẹ́ta ẹ̀yẹ sáà ó ní wà ń lífù ni wà ń lífù ni òun báyìí òun lọ bí ó ráyè jama níbo ló lo àyè tó rí ọ̀hún níbo ló lò sí pàápàá jùlọ lásìkò tá a wà yìí àwọn ọmọ wa ọlọ́mọ fàárẹ̀ ṣe wọ́n wọ́n ráyè lásìkò tá a wà yìí pẹ̀lú pé wọ́n ń bẹ lásìkò ìsinmi nílé ẹ̀kọ́ wọ́n ń bẹ lásìkò ọlídé wọ́n ráyè wọ́n sì lálàáfíà ọlọ́run kó má fàárẹ̀ ṣe wọ́n ìdẹ̀ra méjèèjì yìí ó di ọwọ́ àwa tí a jẹ́ òbí láti lè jẹ́ kí àwọn ọmọ wa ó lo ìdẹ̀ra náà lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ìdí a fi sọ eléyìí òun náà ni pé tí a bá wo àsìkò tá a wà yìí àsìkò tí àwọn ọmọ ń bẹ lásìkò ìsinmi oríṣiríṣi àwọn eré tí wọn ò ṣe tẹ́lẹ̀ òun ni wọ́n máa ṣe nísìn oríṣiríṣi àwọn nǹkan tí wọn ò ráàyè fún tẹ́lẹ̀ òun ni wọ́n ráàyè fún lásìkò tá a wà yìí oríṣiríṣi ibi tí wọ́n yìí lọ tẹ́lẹ̀ ààyè ti wà láti lọ ọbẹ̀ nísìn eré ìwádìí ọwọ́ ọgbọ́n àwa tí a jẹ́ òbí láti lè tọ́ àwọn ọmọ wa sọ́nà lórí ìdẹ̀ra àlàáfíà àti ìdẹ̀ra ríráyè tí wọ́n ráyè lásìkò tá a wà yìí ká darí wọn síbi nǹkan tí ó ṣe wọ́n láǹfààní nínú àlámọ̀rí ẹ̀sìn wọn àti nínú àlámọ̀rí ìṣẹ̀mí ayé wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé àsìkò tá a rí nínú ìsẹ̀mí ọmọnìyàn àsìkò nǹkan tó mọ̀ níye lérí ni àsìkò ó ju owó lọ nítorí pé bẹ́ẹ̀yàn bá ń lé owó kan bọ́wọ́ èèyàn bá tẹ̀lé ní ó mọ̀ lè dọ̀la kọ́wọ́ èèyàn tẹ̀ tó tún ju owó yẹn lọ òun lé twenty thousand naira lé ní ọwọ́ rẹ̀ ọ̀tẹ́ tó bá di ọ̀la owó rẹ̀ lè tó hundred thousand naira ọ̀hún wáṣẹ́ kan lẹ́ni o lé iṣẹ́ ń títí títí títí ọwọ́ rẹ̀ ọ̀bọ́ sí nítorí pé iṣẹ́ ń wọ́n ní wọ́n máa fún yẹn ní ten thousand naira lóṣù nígbà náà sì ní ten thousand yẹn owó ńlá ni téèyàn bá gbà lákòjúwe ní nǹkan bíi nineteen ninety bẹ́ẹ̀ bá ń gba ten thousand naira lóṣù owó ńlá ni èèyàn wá wá sí lásìkò gbà náà kò wá bọ́ sí i ó wá di àsìkò yìí iṣẹ́ mi wá bọ́ sí òun wá ń gba two hundred thousand ẹ rí wípé n tó bọ́ mọ́ ọ lọ́wọ́ nínú arísìkì èèyàn padà tún rí n tó jù yẹn lọ ṣùgbọ́n àsìkò tó bá ti bọ́ èèyàn tún rí mọ́ tásìkò kan bá ti lọ ó ti lọ náà nù àti gbogbo nǹkan tásìkò yẹn kó sínú láǹfààní tó bá ti lọ èyí ò ti lọ nìyẹn eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa gbọ́dọ̀ mọ̀ yí pé n tá ń pè ní àsìkò nǹkan tó ni ẹ má ká fi àsìkò wa o káwa òbí má fi wa ara rẹ̀ ká fi àsìkò àwọn ọmọ wa ara rẹ̀ ká fi àsìkò àwọn ẹbí wa ká má fi ara rẹ̀ ọlọ́run ọba tó dá wa ó ti jẹ́ kó wa nú alukur'an kẹrim wípé àwọn nídọ́gbọ́ndé alikiyama wọ́n kábàámà wọ́n múlẹ̀ mọ́fọ́ nítorí pé wọ́n fi àsìkò wọn ráre nígbà tí wọ́n bẹ̀lẹ̀ ayé wọ́n fi àsìkò wọn ṣòfò àsìkò tó yẹ kí wọ́n ronú láti lè lo àsìkò wọn láti lè fi wá ojú rẹ ọlọ́run láti lè fi gba Islam wọ́n ń fi àsìkò náà dọ́là títí tí kò fi mú wọn ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim. al quran al karim ọlọ́run ní a máa sọ fún ọjọ́ gbọ́dọ̀ alkiyama wípé awalamnu amirikum ọlọ́run ò ní kí ló dé ṣe bígbà tẹ́ ń bẹ láyé a ọ lẹ́mìí gúngùn a ọ lásìkò èyí tó ṣe wípé ma yatadhakkaru fi man tadhakkar ẹni tó bá fẹ́ ronú ẹni tó bá fẹ́ ṣètò ọlọ́run ẹni tó bá fẹ́ tẹ̀lófin ọlọ́run ẹni tó bá fẹ́ gba Islam àsìkò tá a fi ilẹ̀ ń tá a fún ọ tó lò láyé tó o lo ọgọ́rùn ọdún láyé o lo àádọ́rin ọdún láyé o lo ọgọ́rin ọdún láyé ọwọ́ à ń sọ fọlọ́run jọ́ gbèjà kí á mọ̀ pé ọlọ́run dákun kó dóun padà sílé ayé kó ń lọ ṣètò ọlọ́run ọlọ́run ní kí ló tún tó ń ṣe mọ́ o almost eighty years hundred years láyé o fi ṣètò ọlọ́run lórí ìyapa àṣẹ ọlọ́run yẹn náà ló kú lé lórí gbogbo àsìkò ọ̀dọ́ rẹ̀ o fi ṣẹlọ́run ló fi jẹ́ pé a máa bani nínú jẹ́ bẹ́ẹ̀yàn bá ní ẹni tó léwu lérí títún yapa àṣẹ ọlọ́run bẹ́ẹ̀yàn bá tiẹ̀ lu àsìkò ọ̀dọ́ tó fi ṣe pálapàla tó bá wá di àsìkò àgbà téèyàn ti ewu lérí téèyàn ti ń fọwọ́ pa ewu lórí ó yẹ kéèyàn ronúkúwàdà o ọlọ́run ṣàánú ẹni náà ẹni tọ́lọ́run ọba ní kí wọ́n kó darúgbó ọlọ́run ṣàánú ẹ̀ o nítorí pípa mi ń bẹ ẹsẹ̀ mi ń bẹ gan bọ́ ọ bá fẹ́ ṣe gan ara ò lè ṣe mọ́ ọlọ́run fún nígbà láàyè kò lè túba ṣùgbọ́n ẹ mọ́jọ́ yá yín lẹ́nu ẹ tún rí ẹlòmíì pẹ̀lú ewu lórí ẹ bà nílé ọtí ẹ rí ẹlòmíì pẹ̀lú ewu lórí ẹ bà nílé kúlò ẹ rí ẹlòmíì yọ tẹ ọ̀pá lọ́lẹ́ àṣẹwó ẹ wà á máa gbọ́ lọ́n lára ẹ pé subhanallah ẹnìkan ló lo àsìkò ọ̀dọ́ rẹ̀ rádaràda ó tún lo àsìkò ogbó rẹ̀ báyìí ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa àsìkò wa ó ń lọ bá a ṣe ń sùn tá à ń jí àsìkò yẹn ń lọ báwo la ṣe ń lo àsìkò náà kí ló bàbàrà lẹ́mìí wa nínú àwọn àsìkò wa ọlọ́run láwọn kèfèrí kò ní sáwùjáre kankan fún ọjọ́ gbọdọ̀ kìyàmá wọ́n tọrọ àsìkò ìwọ̀nba àsìkò díẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé káwọn padà wáyé káwọn wá tún dì káwọn wá tún tò káwọn wá tún ṣe ọlọ́run ní yorùbá mọ̀ nítorí pé tẹ́ ẹ bá nìkan ṣe ìṣẹ̀mí tá a ti fún yín gbà tẹ́ ń bẹ láyé ó ti tó fún yín láti dàtọ̀ ọlọ́run ọba mọ̀ ọlọ́run mọ̀ sí wa ní adọ́run mọ̀tọ́ ẹ̀yin arúsìn ọlọ́run nínú hadith tó ń bẹnu tíra fáwa Imam Bukhari àfọwà Abu Hurairah radiyallahu anhu àwọn náà gba hadithi náà wá wọ́n ní anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́run ọba ti jàre ẹni náà o ọlọ́run ọba ò fún ní excuse kankan ọlọ́run ò lè gba àwíjàre kankan lọ́wọ́ onítọ̀hún ta lẹni náà ẹni tọ́lọ́run bá lọ lára láyé tó kọjá sixty years ẹni tọ́lọ̀ ń bá ní kí ẹ̀mí rẹ̀ ogún ó clock sixty years láyé ànábì ní kò lè láwùjá rẹ̀ kankan níwájú ọlọ́run ọlọ́run ti fún ọ ní àsìkò tó tó jàmọ́ ẹja abira wa léèrè ọ̀pọ̀lọpọ̀ wa náà bàbá wa àsìkò yìí ó ti di nǹkan tá a rí sẹ́yìn àbí nínú àwa tá a jọ́dọ̀ náà èyí tó kù tí ó fi tó bẹ́ẹ̀ nínú ìsẹ̀mí ayé wa kò tó yìí tí a ti lò sẹ́yìn anábìsì sọ pé ẹni tó bá ti lè pé sixty inú mòmìnir ọ̀pá táìmù ló kù o kọ́ ya bẹ̀rù ọlọ́run ìtumọ̀ tánàbí fẹ́ fààyàn fún abẹ́ ni wípé tọ́ ọ bá lè klọ́ọ̀kì yìí láyé má lè nǹkan kan mọ́ o alikiyama iṣẹ́ alikiyama ni kò jó pọ̀ nínú iṣẹ́ rẹ̀ má tún bẹ́ẹ̀ ni kankan dùn kankan nínú àlámọ̀rí ilé ayé yìí má tó o bá ń pààyàn lẹ́kún bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn lẹ́rìn o lọ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nínú tí ó mọ̀ ṣe wálé mọ̀lẹ́ni ẹlòmíì àti age of seventy years ó sì ń bẹ lórí ìyapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa tẹ́ bá gbọ́ bàbá arúgbó mi tán bá ló kó fifty billion kókó jẹ ẹ̀rọ ọlọ́run wà báyìí kí kí ló fẹ́ fi ṣe sọ́kọ̀ ló tún fẹ́ gùn ní àbílẹ̀ ló tún fẹ́ kọ́ àti age of seventy years ọmọ seventy years ọlá tó bá kó jọ kò lè gbádùn ẹ̀ mọ́ nínú tó dáa nínú oúnjẹ olójú ètò ọmọ seventy years lè jẹ mọ́ n tó dáa nínú obìnrin olójú ètò ọmọ seventy years lè fẹ́ mọ́ bọ́ bá rọmọdé kankan tó bá lóun fi ọwọ́ ọwọ́ rẹ̀ nìkan gbà wọ́n ní ẹjẹ́ faramọ́mọ́ mi tẹ́ ẹ jọjọ bẹ̀rẹ̀ ẹjẹ́ faramọ́ ẹ̀yin lẹ́jọ́ mọ́wọ́ ara yín ọmọ seventy years bọ́kọ̀ bá dáa jù tó bá lò ó bí èsì bá pọ̀ jù kò ní bára rẹ̀ mú mọ́ kí ló wáá fà á tọmọ seventy years tún lé ayé ẹ̀yẹn rúsan ọlọ́run àsìkò yẹn ń lọ ni ní sísẹ̀ntẹ̀lé báwo ni kó wa wa báwo la ṣe ń lo àsìkò wa sí ó dọwọ́ gbogbo àwọn àti ajẹ́ òbí àtàlágbàtọ́ ká mọ̀ wípé básìkò bó ṣe rí un ó kó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sínú ó sì kó ọ̀pọ̀lọpọ̀ aburú ó kó sínú àsìkò tó bá wá dé tí a bá ti rí àǹfààní láti mú dáadáa bẹ̀ àti mórí bọ́ níbi aburú inú bẹ̀ nìyẹn ṣùgbọ́n tá a bá ti kùnà láti lè rí àǹfààní tó bá àsìkò kan dé ká mọ̀ pé a lè mórí bọ́ níbi aburú bẹ̀ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa àsìkò ọlídé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wà báyìí bó o ló ṣe jẹ́ pé àǹfààní àsìkò yìí làwọn ọmọ ọwọ́ ò rí tí ò ní jẹ́ pé aburú àsìkò yìí làwọn ọmọ ọwọ́ fara kó ká wo àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí bíi kí wọ́n wà ní pàgọ́ Islam tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wà ń bẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wà níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lásìkò ọlùdé báyìí wọ́n lo gbogbo àsìkò wọn láti máa lọ lé kéw láti lọ máa kẹ́kọ̀ọ́ Islam ẹ jẹ́ ká bira wa léèrè ṣèbọ́mọ rẹ ní yín báńgà káàkiri tí ń sọ fáwọn pé ọlọ́pàá ò lè mọ̀ ọdún ló dé táwọn ń ṣe bàbá náà sì sọ wípé ọdún bá ti dé gbogbo àwọn làwọn ń sọdún ibi tọ́mọ tiẹ̀ ń lo tiẹ̀ sí nìyẹn ibi tọ́mọ rẹ ń lo àsìkò yìí sí ó ń lò ó síbi àsìkò yìí máa wo fíìmù burúkú ọmọ rẹ tó bá ti jáde lásìkò holiday yìí yòókù tún dalẹ́ kó tó wọlé níbo ló lọ ó lọ sí field àwọn wo ló ń rò papọ̀ mọ́ ní field yìí ò mọ̀ wọ́n sáwọn amúgbó ló ń bá jókòó papọ̀ ń bẹ̀ àbáwọn àwọn olùyapa àṣẹ ọlọ́run ò mọ́ pẹ̀lú àníyàn wípé wọ́n bẹ̀ lásìkò ìsinmi ẹ̀yin ẹrú ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí táwọn ọmọ wa bá ń bẹ lásìkò sinmi báyìí ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ìdẹ̀ra ìlàlàáfíà ìdẹ̀ra pé wọ́n tún ráyè ẹ jẹ́ ká lo ìdẹ̀ra méjèèjì yìí fún tí ó ṣe àwọn ọmọ náà láǹfààní abẹ́lọ́wọ̀n bá nu tóbi rẹ̀ kó tọ́ ẹnìkọ̀ọ̀kan wa sọ́nà kó fẹsẹ̀ wa rinlẹ̀ kó sì jẹ́ ká mọ èyí tó dáa nínú àwọn ọ̀wà kó sì fi rọ̀ wá lọ́rùn الحمد لله الواحد القهار العزيز الغفار مقدر الأقدار مصرف الأمور مكور الليل على النهار تبصرة لأولي القلوب والأبصار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه ومن والاه عباد الله اعلموا أن العمر أو الزمن هو مناة المحاسبة والمساءلة يوم القيامة وأن قوام العمر إنما هو العلم والعمل ولقد روى الإمام الترمذي عن أبي برزة الأسلمي قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفنى وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلى وقال حديث حسن صحيح وفي رواية البزار والطبراني وعن شبابه فيما أبلى عباد الله استمعوا إلى جواهر النصح ونوابق الكلم الصادرة عن الإمام الغزالي رحمه الله في هذا الموضوع من كتاب بداية الهداية وهو يقول وأوقاتك عمرك وعمرك رأس مالك وعليه تجارتك وبه أصولك, أصولك إلى نعيم الأبد في جوار الله تعالى فكل نفس من أنفاسك جوهر لا قيمة له إذ لا بدل له فإذا فات فلا عودة له فلا تكن كالحمقى الذين يفرحون في كل يوم بزيادة أموالهم مع نقصان أعمارهم فأي خير في مال يزيد وعمر ينقص فلا تفرع إلا بزيادة علم أو عمل فإنهما رفيقاك يصحبانك في القبر حيث يتخلف عنك أهلك ومالك وولدك وأصدقائك عباد الله اعلموا أن الله تعالى إذا أراد بالعبد خيرا أعانه بالوقت وجعل وقته مساعدا له وكلما همت نفسه بالقعود أقامه الوقت وساعده وإذا أراد بي شرا جعل وقته علي وناكده وقته فكلما أراد تهنهب للمسير لم يساعده الوقت قال الإمام الشافعي رحمه الله تعالى صحبت الصوفية فما انتفعت منهم إلا بكلمتين سمعتهم منهم يقولون الوقت سيف فإن قطعته وإلا قطعك ونفسك إن لم تشغلها بالحق وإلا شغلتك بالباطل عباد الله فعلى أولياء أمر الشباب والأولاد في وقت عطلة المدارس مراعاتهم وحمايتهم من ضياع الوقت وانحراف العمل والسلوك عليهم أن يفتقدوهم كل وقت وأن يمنعوهم من معاشرة ومصاحبة من يخشى عليهم من من الشر والفساد فإنهم عنهم مسؤولون وعلى إجمالهم رعايتهم وتأديبهم معاقبون قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده وإن الله عنده أجر عظيم أعانني الله وإياكم على أداء الأمانة وحسن التوجيه والرعاية ووهب لنا منه رحمة وجعلنا هداة مهتدين adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run Ọba òun lọ́ba alágbára òun lọ́ba lèwílèṣe òun lọ́ba ajẹnípa òun lọ́ba tí máa ka gbogbo àwọn alágbára láyà ó ti wulẹ̀ kéèyàn lágbára tó ọlọ́run ọba lágbára jùlọ bó ti wulẹ̀ kéèyàn onípò tó ipò ọba ju ipò ẹ̀ lọ òun ló fà á tó fi jẹ́ pé ẹni tó bá mọ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ ẹnìkan kan lè halẹ̀ mọ́ bó ti wulẹ̀ kó mọ́ èyí ó wù ó ní nínú ọlá àbí ipò àbí agbára èyí ó mọ̀ yìí pé dájú sáká irú wọ yìí kékeré ni agbára rẹ̀ yẹn lágbára agbára ọlọ́run ọlọ́wọ́n ọba kó bá wa yọ́nú sí ọlọ́wọ́n ọba kó bá wa kẹ́ nígbà tí ọ̀kan nínú àwọn alágbára ayé wọ́n fi àjẹ Imam Ahmad bin Hanbal lórí pa àfa àsòdodo wọ́n tì í mọ́lé wọ́n fi àjẹ wọ́n nà á ẹni tó wá jẹ́ alágbára àgbà náà oníṣẹ́ ń fìyà jẹ dáadáa wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe fara ní dáadáa wọn ní bẹ́ẹ̀ ni ṣe ṣẹkẹsẹkẹtẹ fi dè so fún ma dáadáa wọn ní bẹ́ẹ̀ ni wọn ní ẹ lọ bílẹ̀ rẹ̀ pé ṣé n ti sọ yẹn ṣé ò sọ nígbà tí wọ́n tún dọ́dọ̀ ẹ̀ wọ́n ní tó ń sọ sóò sọmọ ó ní tó ń sọ náà ló tún sọ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ nígbà tí wọ́n fìyà jẹ dójú ẹ̀ ọba yìí wá ní pé ọ̀dà ẹ lọ gbé wá kó n tiẹ̀ rí lójú ń báyìí ká fìyà jẹ nígbà tó dójú ẹ̀ àfọwọ́ ahmed ọmọ hanbal ó wá bẹ ọlọ́run pé ọlọ́run wọ lọ́ba alágbára ẹni ó nípò ó láṣẹ lóòótọ́ ṣùgbọ́n agbára àwọn ọlọ́run ọba ju agbára tiẹ̀ lọ ọfẹ́ fòun ṣẹ̀sìn ṣùgbọ́n gbà pé wọ́n ọlọ́run ọba ìwọ nìkan ló lè fi yàn ṣẹ̀sìn ẹni tó ọba fi ṣẹ̀sìn kò sẹ́ni tó lè fi ṣẹ̀sìn ṣùgbọ́n òun bẹ̀rẹ̀ ọlọ́run ọba òun ọ̀fẹ́ kóun àti ẹ̀ fojú kan náà báyìí nítorí Imam Ahmad bin Hanbal sọ gbogbo bọ́lá wọn ó ṣe wáá ṣe ó ti yọ lọ́hùn òun ò fẹ́ káwọn torí pé ọfẹ́ fún ọfẹ́ máa wò ń báyìí ká máa fi àjẹun òun ò fẹ́ kóun àti ẹ̀ káwọn ó ríra kí Imam Ahmad bin Hanbal kó tó gbé dọ́dọ̀ rẹ̀ ọba yẹn ti bọ́ sálì kìyàmà àwọn ẹni ọlọ́run kò sì kò dìgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ pọ̀fọ̀ torí pé múùdù tó wà tó fi bẹ lọ́ọ̀ yẹn àṣẹ ọlọ́run ọba ògùn ni ẹ̀yẹn rúṣin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá mọ ọlọ́run tó sì súnmọ́ ọlọ́run tó mọ̀ ròyìn ọlọ́run èèyàn ò lè yàn jẹ́ o ṣùgbọ́n tí ń fìyà jẹ wálé ni ó náà nípa wà náà súnmọ́ lọ àgbàpọ̀ ọlọ́run ọba alágbára ni ṣùgbọ́n àgbàpọ̀ àwọn ẹ̀dá rẹ̀ mí lágbára jùlọ a gbà pé ọlọ́run ọba ọba onípò ni ṣùgbọ́n nínú ẹ̀mí wa a lẹ́nu ni a sì gbà pé àwọn ẹ̀dá rẹ̀ míì nípò jọ lọ́nà ẹ̀rẹ́ lómi sọ lẹ́nu pé àdúrà rẹ àwọn kan náà dá padà ní òjò ọdọ́dọ̀ ọlọ́run ọba yẹn ọlẹ́ni ọba tó ní ìtúrúwú yẹlẹ́mí òun mọ̀ bóòlù àdúrà rẹ òdọ́dọ̀ ìtumọ̀ ẹ̀ nípọ̀ bá yẹn ọba la jẹ́ ó gbọ́ èyí tí wọ́n bá fẹ́ jẹ́ ó gbọ́ àwọn èèyàn mọ bí wọ́n ṣe ó gbọ́ subhanallah ọlọ́run ọba ju báyìí lọ ẹ jẹ́ ká mọ ọlọ́run pẹ̀lú ìròyìn rẹ̀ àti títóbi rẹ̀ a pé títóbi fún ọlọ́run ọba náà a mọ rírì rẹ̀ a mọ títóbi rẹ̀ a mọ búbu háyà rẹ̀ a bẹ ọlọ́run ọba ní tóbi rẹ̀ báwa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fáńdé Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí ẹ̀yẹn rúṣin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé inú ìsẹ̀mí tá a wà yìí bílẹ̀ ṣe ń tọ́jọ́ ń gorí ọjọ́ ntọ́lọ́wọ́n bó fi ṣèṣirò wa náà ní ẹjọ́ bóyá kìámọ̀ nítorí wípé bọ́ ọ bá ṣe pẹ́ sí ní dáadáa ló ṣe pẹ́ sí lẹ́sẹ̀ rẹ̀ ló ṣe pẹ́ sí ló ṣe pọ̀ sí bọ́ ọ bá ṣe lò mọ́ náà ní dáadáa yóò ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ ó ṣe kéré sí yóò yáyàn lẹ́nu kí ẹnìkan ó lo ọgọ́rùn-ún ọdún láyé kó wọná kọ́mọ kan ó sì lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé ó sì wà ní jẹ́nà bá a ṣe ń lò bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tẹ́mi ń gùn ló fi jẹ́ pé ẹni tọ́rọ̀ bá yé dáadáa ah, ẹ lè gbọ́ kó ṣe bátìrì máa sì wo títí wọ́n lè sọ pé àfa ńlá kan ó ń ṣe bátìrì sixty years ah, ẹni tó bá jẹ́ àfa tó bá mọ nǹkan tí ìgbà ń wí kí lèèyàn ń celebrate nínú ọjọ́ téèyàn lò ṣètùmọ̀ rẹ̀ ni wípé gbogbo ẹ̀ olò dáadáa ọlọ́run yọ́nú sí ọdún tó lò láyé yẹn tọ́lọ́run fi bí ní sísẹ̀ntẹ̀lé kí lèyàn fẹ́ sọ níwájú ọlọ́run èwo ló ṣe ń bẹ̀ tó ṣe déédéé pẹ̀lú àánú ọlọ́run èyí tó fi ṣe ọlọ́run ọba ló pọ̀ jù sọ ìdí ìdó fi jẹ́ pé àwọn èèyàn máa béèrè ẹjọ́ àfa ẹ̀yìn ṣé àlè ṣe bá dé ṣé àlè ṣe Islam tako ni àwọn àfọ òní mú ìdájọ́ kankan wá lérí ẹ wọ́n dọ̀ ìwọ náà ronú sí ṣé tó ń kàn nìyẹn ìjọ ọkú ló yẹ ká máa rántí ìṣèjọbi níjọ tó ṣe wípé á lanu báyìí kò ní ṣe padé ká rántí ìjọ yẹn níjọ́ tó ṣe wípé gbogbo ń ta kú ọwọ́ àdálẹ̀ báyìí níjọ́ tó ṣe wípé gbogbo nǹkan tó jẹ́ tiwa ò ní jẹ́ tiwa mọ́ ìjọ yẹn lọ́yẹ ká mọ ẹran kẹ́ni wá dúró tó ń ronú báyìí pé àmọ́ ah, ń ronú ọjọ́ kú ìyẹn ní máa ń mọ́lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́mọ ènìyàn bá ti ń ronú pé àfọkànsùn ọjọ́ pípẹ́ tó o sì màmọ̀ dájú pé bóyá ọ̀dọ̀la ìgbẹ́tọ̀ by this ọdún mẹ́wàá síbi tá a tún wà yìí a tún ṣe báyìí a tún ṣe bá ti di ta lọ sọ fún pé yóò dọ̀la túlù amẹ́l a máa jẹ́ ogún yàn èèyàn ní ronú wípé ọdún tó o dà èmi tó o dà láyé yìí náà kò sí lọ́wọ́ rẹ ọlọ́run ló ní kò dà ọ̀la bó bá wu ọlọ́run bó bá sì wu ọlọ́run ọlọ́run lè ní kò mọ́ wà mọ́ ìyẹn rúṣin ọlọ́run jẹ́ ká lọ mọ̀ wípé bílẹ̀ ṣe mọ́ tílẹ̀ ń sú yìí òun náà ni ó rò papọ̀ mọ́ ntọ́lọ́run ó fi ṣèdájọ́ wa níjọba ìdàlẹ̀ kìyàmà ẹlòmíì ó fẹ́ kábà pé ìwọ ọlọ́run èyí ṣe tóun ò ti kú nígbà tóun ò ti bàlágà kó o mọ́ bàa lẹ́sẹ̀ lọ. bàbá yìí sọ fún ọ pé tọ́ ọlọ́run mẹ́jọ bàlágà láyé tó fi fa ilé ọ̀sẹ́ni tí fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn míì ń bẹ níjọba ìdàlẹ̀ kìyàmà wọ́n tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run níjọ náà ẹlòmíín sì ń bẹ bẹ́mi rẹ̀ ṣe gùn láyé tóun yóò ní ọlọ́mọ mọ̀ dúpẹ́ tó jẹ́ kẹ́mi ń wo gùn bẹ́ẹ̀ tẹ́mi ń wo bá gùn ni báyà ló ń wo bá túbá níbi àìdá tó ń ṣe ẹlòmíín bẹ nígbà tágbà bá wá dé ní òtò wa mọ̀ mọ̀ ká ah, ní tóun ti fi gbọ̀dọ̀ ṣe pé wá sì tọrọ àforíjì ọlọ́mọṣẹ́ sì ti wà bẹ́ẹ̀ gbogbo àwa tá a jọ́dọ̀ náà bónọ́ọ̀sì ni fún wa o tá a bá lè lò gbọ̀dọ̀ wa láti fi ṣètọ́ lọ́hùn torí pé gbọ̀dọ̀ ìgbà táwọn èèyàn fi ń yapa àṣẹ ọlọ́run tẹ́ ẹ bá wá rí ọ̀dọ́ ṣáàbù ń tọrí tí kò mọ ẹ̀ṣẹ̀ tó yẹ pé tọlọ́n ló jí sí tọlọ́n ló lajú sí ó sì ṣe bẹ́ẹ̀ fá tó fi ewu lérí bónọ́ọ̀sì kan bẹ fún lọ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run tó gbé jáde kìláàmà ọlọ́run mọ́tẹ́ ṣètò wa bẹ́ẹ̀ ẹni tó bá ti bọ́ fún bẹ́ẹ̀ má jẹ́ ọ̀bọ́ fọmọ rẹ ẹ̀yin ẹrúsàn ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àdìsí imaamu tirimidi gbà wá àfàwà abu barza al-aslami wọn lé anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹrú sin ọlọ́run a ò tí ì ní fẹsẹ̀ kanlẹ̀ níwájú ọlọ́run báyìí níjọ́ gbé dàlkìyàmà tí wọ́n ò fi máa bi wá láwọn ìbéèrè àwọn yẹn àkọ́kọ́ nìyẹn kò tí ì kan rí accountability gangan o ṣùgbọ́n ọ̀kọ́kọ́ ń dúró báyìí àkọ́kọ́ sáfẹ̀ láwọn ìbéèrè náà yóò gbé bó ṣe wá hadith yẹn látàzúlù kọ́dàmá abdi ẹsẹ̀ rẹ méjèèjì ò tí ì ní kalẹ̀ pé lágbájá ọdún wájú ọlọ́run báyìí àwọn mẹ́rin kan náà ọkọ jùlọ tí ọkọ dáhùn ẹ̀ gbáǹkọ́ gbé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ wọ́n bí àmì ọmọrìhì fi máa àfúnà ọdún mélòó ló lò láyé ah one hundred twenty years bó o lọ ṣe lò àkọ́kọ́ nu ọdún mélòó ló lò seventy years bóòlù ti wá lò báyìí kì í ṣe pé kọ́ ọmọ ṣàlàyé rẹ rẹ dáadáa àìdá ọ̀kan náà lọ́sọ̀ọ́ irú òṣìṣẹ́ pa ọlọ́run wọlá tóbi rẹ̀ kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa torí pé èkùn èkùn kò ní ọmọ nkálukú mọ tí ń ṣe nkálukú mọ tí ń ṣe ṣòkò ọlọ́run wọlá tóbi rẹ̀ kó sàánú wa. bákan náà wọn ó béèrè lọ́wọ́ ìwọ onímímọ̀ àáfàá nípa ìmọ̀ tá a fún ọ bó ṣe lò ó kò sí question rere dáadáa ìdá ẹyọ kan náà ni èyí ògùn ò tí ì wọnú accountability gangan kọ́kọ́ kọ́kọ́ gbàyàn ara náà ọlọ́run kọ́sọ́ ibẹ̀ lẹ́lòmí ò ti mọ ẹ̀jẹ̀ ká pé tó ń ta tẹ́ ẹ mọ̀ pé preamble nìyẹn nígbà tí preamble ò bá ti dáa tẹ́ ẹ mọ̀ pé ojúlówó gangan kò lè dáa ọlọ́run kọ́sọ́ àánú wa ẹlẹ́ẹ̀kẹta ìwọ bàbá olówó wọn ó béèrè nípa dúkìá tó wá kójọ yìí lóòótọ́ multibillionaire ni ọ bó o lo ṣe kójọ níbo lo ti rí bó o lo ṣe náà question méjì yẹn ni lórí owó ta ní bó o lo ṣe kó jọ question kan nìyẹn tó o bá pass lórí èyàn ọ̀dà bó o lo ṣe náà kejì ló fi jẹ́ wípé dòdò nù pé mo nítorí ẹ kéèyàn kárí wọlé sínú ilé kéèyàn ọmọ ni yìí sábàbí gẹ́gẹ́ bí onímọ̀ náà ó sì máa gbà àfa ńlá ni àfa gbígbà àwọn àfa ọlọ́wà tọ́ba kù wọ nìkan máa sunkún síwájú ọlọ́run lérè ọlọ́run táwọn èèyàn máa ń sọ yìí má jọ jẹ́ pé sábà bíi téèyàn ó fi jìyà wájú ọlọ́run lélẹ́yìn torí pé mélòó mélòó ni nǹkan tá a rò pa ṣe ń torí tọ́lọ́run tẹ́sù ó ti ti máa lọ́ nǹkan míì mọ nínú gbáyé èèyàn téèyàn ò ní mọ̀ ọlọ́run ó béèrè nípa eléyìí bákan náà ẹlẹ́ẹ̀kẹrin nípa ara wa ara wa bó o lo ṣe lo ara rẹ tó o fi dogbó nígbà tó wà láyé ẹlòmíín bẹ sìgá lọ́ba tiẹ̀ jẹ́ sìgá mímu ni tọ́ba wúkọ́ báyìí ẹ̀jẹ̀ tí ó bì yọ bẹ̀ tó kóńgò gàrí kan ẹ̀jẹ̀ tó da ẹlẹ́nu ẹ̀ abẹ́ ẹ̀ mọ́ mu sìgá mọ́ òun gbó lọ́ba bẹ́ẹ̀ nìkan mú lọ́mọ para yẹn ìwọ kọ́ lo ní alọ́n ó béèrè lórí bó ṣe lo ara yẹn ìwọ ológogoro subhanallah ẹni tí bá ń mọ ògógóró ká má ṣe pé kò ní ìdí èpè ẹni ọba tiẹ̀ jẹ́ náà ló tura wọlé wọn ẹ wàá rí tó bá yá ẹ̀kẹ́ wàá rí segede ọwọ́ wàá tínrín ikùn wàá ra adájọ ikùn kò ní bára mu sẹ́yìn pé èèyàn máa níkùn gbà mí ẹlòmíì zìnà ló kó bá kò rí iná mọ́ níbi zìnà obìnrin míì ti ń wọ́ọ̀rìn obìnrin níbi zìnà ọlọ́run ó bi wá léèrè bó o la ṣe lu ara wa ló fi jẹ́ pé àmọ́ náà ni jẹ́ nǹkan tó dáa má fara ni ara rẹ innal badanika alayka haqqan ara rẹ yìí ó ní ẹ̀tọ́ tó fẹ́ gbà àsìkò tó yẹ kó o sùn sùn. àsìkò tó yẹ kó o sinmi sinmi ọlọ́run bí wá léèrè báwo la ṣe lò ó bákan náà nínú rìwáyà Imamu wọ́n ní ọlọ́wọ́ tún béèrè nípa àsìkò ọ̀dọ́ wa báwo la ṣe lo àsìkò ọ̀dọ́ wa sí tọ́ eléyìí ọmọ ṣàfihàn ẹnì kọ̀ọ̀kan sọ ṣùgbọ́n ọlọ́run ti padà wá sáà náà dé òun ṣùgbọ́n ìgbà tó bá ti ń rántí àsìkò sàmọ̀tọrọ àforíjì torí pé wọ́n ó béèrè wọ́n ó béèrè tó o bá wá lò ó sì lè parọ́ ọ̀ sọ lójú ẹ̀kọ́ lọ́hùn à ló dá o ọlọ́run ni mo ti forí jìn ọ̀tọ̀ ló ti tọrọ àforíjì ṣùgbọ́n wọ́n tó o bá wá tọrọ àforíjì lérí ẹ̀ ọlọ́run kọ́ wọlé àtọ́bù rẹ̀ kó sànù wa o ẹrúsìn ọlọ́run èyí tá a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí náà ni pé ẹ̀rí pé gbogbo ẹ̀ ó ní í ṣe pẹ̀lú àsìkò ìṣẹ̀mí wa tá a lohun àsìkò ni ìgbà ọ̀dọ́ wa àsìkò ni ló fi jẹ́ pé àsìkò wa a gbúdọ̀ ṣàmójútó bó o láṣẹ máa lò ó tí ó fi jẹ́ wípé rírí tọlọ́run ṣe yóò pọ̀ nínú àwọn àsìkò wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká tẹ́tí sí ọ̀rọ̀ Imam Al-Ghazali rahimahullah ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n tó kún fún òye Imam Gazali wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn nípa pàtàkì àsìkò wọn awqatuka umruk your time is your life Asiko laye ayé tiẹ̀ tó wá lò àsìkò tiẹ̀ nìyẹn àsìkò tọ́lọ̀ ń pè fún ọ òun ló ń lò lọ yìí awqatuka umruk àwọn asiko rẹ yẹn gan nìsẹ̀mí rẹ wa umruk ra'su malik tí wọ́n bá ní owó téèyàn fi máa dókòwò tá ń pè ní capital téèyàn bá fẹ́ ṣe business owó téèyàn fi dókòwò gangan ní capital tí èèyàn bá ń sọ́ọ̀tì nínú profit èèyàn ò tí ì ní ìmọ̀lára ṣùgbọ́n tí àdánù bá ti wọnú capital nǹkan dénú àáfàá ní àsìkò rẹ yẹn capital ni nínú ìgbésí ayé ojoojúmọ́ làsìkò yẹn dẹ̀ ń dínkù capital rẹ ń dínkù lójoojúmọ́. yìí á lẹ́yìn tijaratuk gbogbo òwò rẹ tó ń ṣe orí rẹ ló wà gbogbo ohun tí ó di orí ojú rí ọlọ́run àsìkò náà ni gbogbo ohun tó sì fi kàn bínú ọlọ́run àsìkò kan náà ló ṣe bẹ̀rẹ̀ gbogbo mímí lọ òkè mímí lọ ọlẹ̀ pátátá rí yẹn nǹkan kan ni tí ò sí ta lè fi rọ́pò ẹ o èyí tó ti mí lẹ́nìí kò tún padà wá mọ́ ẹ ò gbà tí wọ́n ti bí wa ẹ̀yẹn rúṣan ọlọ́run tá a ti mí lókè lọ́lẹ̀ mí lókè lọ́lẹ̀ ǹjẹ́ ká bi wura wa léèrè bó ti wulẹ̀ ká nímọ̀ tó iye mímí carbon dioxide oxygen mélòó lo ti lò mímí lọ sínú mímí síta sọye tó o ti lò nígbà tán ti bí ọ abarẹ tó lè sọ láàfin lè mọ̀ pé aláìmọ̀ kan ni wọ́n ọlọ́run nìkan lórí mímọ̀ ọlọ́run ọ̀sọ́ ànábì Muhammad gan ò lè sọ sallallahu alaihi wasallam ámbìlì àti pé Jésù ọ̀sọ́ abàdàn so látara àdí eléyìí ọlọ́run mọ iye ẹ̀ ó sì mọ iye èyí tó tún kù fẹ́mi àti ẹ̀ tọ́ba ti lè pé o ò lè mí mi mọ̀ tí mi tẹ̀ mi mọ̀ tiẹ̀ ó ti ní iye tá a kọ fún ọ. àfààní mímí lọ òkè mímí lọ lẹ wa yẹn ká mọ̀ wípé nǹkan olówó iyebíye kan ni ti lọ padà wá mọ́ o èyí a ti mí láàárọ̀ ìyẹn ti lọ nìyẹn ó ń dínkù ó ti níye ó ti níye bá a bá a ṣe ń mi lòkè ló ń dínkù ló ń dínkù. oníbàkan náà oníkàmọ́dà gẹ́gẹ́ bí òmùgọ̀ ẹ̀dá amukumẹ́kọ̀ọ́ Imam Ghazali ló sọ bẹ́ẹ̀ o ó ní ta lẹni náà ó dùn náà lẹni tó ṣe wípé inú rẹ̀ ó máa dùn tówó rẹ̀ bá ń pọ̀ sí i tí ó ń dùn ní ọdọ̀la orí last year ọdún mi tún dé inú rẹ̀ ń dùn bẹ́ẹ̀ sì ni n ti ń dunnú sí yẹn ẹ̀mí rẹ̀ ní dínkù bówó ṣe ń lékún lójoojúmọ́ ẹ̀mí ń dínkù sí bó ṣe dòní tọ́lọ́ fẹ́ ṣe birthday tó bá di January first ẹ̀rì kọ́kọ́ ẹ̀ kìnnì kan ọdún gbogbo wa náà lélẹ́yìí ìta ló sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó fi lè gbà wọlé ọ̀rọ̀ǹk nínú Islam àkọ́kọ́ àwọn tí wọ́n gbé kárí mọ̀ntàṣọ́bà àbẹ̀káwọ́mi ń fa wà nínú gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ń farajọ àwọn èèyàn kan pẹ̀lú ìlànà wọn pẹ̀lú ọdún wọn ó náà ti dára wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé àwa mùsùlùmí mọ núrò pọ̀ ọlọ́run sì kọ́ wa ẹ lè rí mùsùlùmí tọrọ bá yé kọ́ wa di january first kọ́ wa mọ gbàlù kó máa jó kí ló fẹ́ dunnú sí gbogbo starting from january last year sí eléyìí rẹ́kọ̀dù rẹ̀ wájú ọlọ́run sóò mọ bó ṣe rí wọ́n á gbẹ́nu ókè january first òǹdó olóńdóná lérí kẹ́ni sọ ọmọ bó ṣe rí níwájú ọlọ́run subhanahu wa ta'ala tọ́ káwá lọ́dà náà ká ní gbogbo ẹ̀ percent ní gbogbo ẹ̀ excellent ní ẹ̀ tó ń dunnú síwù náà ọdún kan ti ti lọ nínú èyí tó kù tó lò náà ni kò sí dùnnú bẹ́ẹ̀ ọdún kan ti lọ nìyẹn two thousand and four two thousand and ten two thousand and eleven two thousand and twelve thirteen fourteen fifteen gbogbo èyí ti bọ́ ẹ̀yìn nínú ìtàgbésí ayé two tá a fẹ́ mú yìí ta ló fi dá wa lójú pé a parí ẹ̀ tó bá dé gbogbo ń tá a sọ yẹ tó bá dájú ni àjẹpọ̀ wọ́ọ̀tì ká celebrate yẹn torókè mi máa ń téèyàn fẹ́ celebrate nínú tó ṣe wípé ìbẹ̀rẹ̀ rẹ̀ ló mọ̀ ó mọ̀ báyọ̀ mọ̀ pẹ̀ sí èmi ò rí fún ẹni tó ní adna aklin tó ní tọ́lọ̀ ń fún ní ìrònú jinlẹ̀ nítorí kéèyàn ó ṣe gan ni kéèyàn ó kéèyàn ó dorí kodò kéèyàn máa bẹ lọ́n kó máa tọrọ àforíjì ó sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọwọ́ ti celebration kò tó wulẹ̀ kọ́ ma ṣùgbọ́n gbàgbé pọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn kò kú yé wọn ẹlòmíì ó gbàlù ẹlòmíì ó mutí gbogbo aburú tí ò sí rí láyé yóò ṣe ń jọ náà kí ló dé yóò láwọn sọdún abẹ́lẹ́ wọn bá ní tóbi ọlọ́mọ ṣe wà lọ́nà. Imam Ghazali rahimahullah wọ́n ní ẹ má dà gẹ́gẹ́ bí òmùgọ̀ èèyàn ẹni tó ṣe wípé inú wọn ò máa dùn tọ́jú ayé bá ń lékún tó wọn ń lékún bẹ́ẹ̀ sì ni ẹ̀mí wọn ní dínkù o wọ́n fàáyù khairin fi malin yazid wa umru yankus wọ́n ní kí ni ìdùnnú tó ń bẹ níbi owó tó lékún tí sẹ̀mí sì dínkù àná ti kúrò nínú tá a lò láyé ìjẹta ti kúrò ńbẹ kò sí tí ó dùn yàn níjọ bá ronú wípé gbogbo tá à ń gbà sí ń ra wa ẹ̀yà kúrò ìjọ kan ìwádìí ọbẹ̀ mi èèyàn ẹ̀yìn ẹ̀rú sin ọlọ́run Imam Ghazali rahimahullah wọn ni mọ̀sẹ̀ máa yàyọ̀ pọ̀rọ̀ kò sí ní téèyàn máa dunnú sí láyé illa bi ziyadati ilmin àfi téèyàn bá rí pé ìmọ̀ èèyàn nínú ẹ̀sìn ọlọ́run kó ń lékún kí ni èèyàn máa dùn ya èyí tí ò yé mi tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ó ti ń yé mi báyìí ntí mi ò mọ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run mo ti mọ̀ ọ́ ẹ̀yin èèyàn máa dùn lórí ẹ̀yìn bákan náà àwọ̀ amẹ́lì àbí iṣẹ́ eré ọlọ́run ní kéèyàn máa rí iṣẹ́ tó lọ́run ṣe àtẹ̀yàn bá rí pé yẹn ń lékún nínú ẹ̀mí èèyàn ọwọ́ kì í tẹ̀yàn máa ń dùnú sí nítorí pé ìmọ̀ ẹ̀sìn àti iṣẹ́ eré àwọn méjèèjì náà ni wọ́n jẹ́ alábàárìn wa nínú sàárè o àwọn méjèèjì ni wọ́n jẹ́ alábàágbé wa nínú sàárè nítorí wípé ẹbí ọmọ ará ọ̀rẹ́ gbogbo wọn ni wọ́n padà o eléyìí ni ọ̀rọ̀ Imam Al-Ghazali rahimahullah gbogbo tí wọ́n ń fàyọ́ ń bí yìí ojú pàtàkì àsìkò lọ àsìkò tá à ń sẹ̀mí àsìkò kan ni àsìkò tiwa là ń lò yìí tá a bá ti kúrò ní ọ̀parí ni. pàtàkì àsìkò nínú mímọ rírì rẹ̀ òun ni ká pásìkò tá à ń bẹ láyé àsìkò kan ni ká lò dáadáa ẹ̀yẹ rúsan ọlọ́run lọ mọ̀ pé dáadáa ọlọ́run ọba tí ọlá rẹ ga tí ọlọ́run bá kan yóò ràn lọwọ lérí àsìkò yóò rà àsìkò lò dáadáa ó sì kásìkò àṣeyọrí fún yóò máa àsìkò yóò lo àsìkò rẹ̀ dáadáa kò ní sílò tọ́lọ́n bá fẹ́ sànù ẹrú sí kan kódà tó bá ti gbèrò pòun fẹ́ ṣe nǹkan kan báyìí tí ìkó ṣuṣu bá fẹ́ mú yóò tètè jí dìde yóò rántí pé á ah, àsìkò ó mọ̀ nígbà tó bá ti lọ kò lè wá mọ́ bẹ́ẹ̀ sì ni tọ́lọ́n bá gbèrò àìdàrú ẹrú kan àsìkò ni ó darí ẹ̀ kò ní lè control àsìkò gbogbo ògbà ní time ó against ẹ̀ bàbá lòun ó ṣe nǹkan kò ní rí nǹkan yẹn ṣe gbogbo ẹgbẹ́ rẹ̀ ó ṣe nítorí ẹ kó ṣe lónìí kò ní rí ṣe lọ́la ọ̀túnla kò ní rí ṣe ìjọ mẹ́rin kò ní rí ṣe gbogbo àwọn kìnìyàn ọ̀ wà pile up àsìkò tí bá ṣe ń ṣe nǹkan kan ní táwọn ẹgbẹ́ rẹ̀ ti ṣe láti bí ọdún kan sẹ́yìn lòun ṣẹ̀ṣẹ̀ ń ṣe nísìn nínú àdánwò ilé ayé ni kọ́lọ́n kò sọ wá ń bẹ̀. bákan náà gbogbo ìgbàkígbà tó bá fẹ́ jígìrì bóun fẹ́ ṣe nǹkan kan táìmù wà kì í ṣe bọ́bá yẹ kó débì kan lásìkò kan yóò lè tìrẹ bẹ́ẹ̀ wọn ni ẹ ti pẹ́ dé àwọn tí anibukata sí àwọn ti wá eléyìí ń túmọ̀ ẹ pé kódà láti kékeré ẹ jẹ́ ká káwọn ọmọ wọ́n wà time consciousness pàtàkì àsìkò ẹ jẹ́ ká gbèsè mi àwọn ọmọ wa láti kékeré ẹ jẹ́ ká gbèsè mi wọn láti kékeré lẹ́ẹ̀fì rọmọ mi bẹ́ẹ̀ yọ jáde òun retí pé gbèsè wọn ti fẹ́ jáde yóò tún dọ́gbọ́n máa ṣe nǹkan kan ó lè máa kọ́ kí nìkan kọ̀mpútà kan kọ́ máa kọ́ kò ní jẹ́ kásìkò yẹn ó ṣòfò tọ́ba ní ti skul máa lọ lè kí ó tọ́ba ní kò ní àsìkò ẹ̀ yẹn kò ní ṣòfò ẹ wàá rí ọmọ míì tọ́ba wá sọ àwọn tọ́lọ̀ ti ní kó àchífù láyé ẹ wàá máa béèrè pé ẹ dákun kí lọ́jọ́ orí ẹ̀ gan ẹni kí ni èjì ẹ̀ nígbà tó bá sọ èjì ẹ̀ èyí ọ̀fẹ́ lè lọ́pọ̀lọ́ ló pa pé ẹ dákun bó o lo ṣe ṣe o ti àchífù nǹkan báyìí o ti ṣe nǹkan báyìí nínú ẹ̀kọ́ ọwọ́ rẹ ti tẹ̀ nǹkan báyìí bó o lo ṣe ṣe ibẹ̀ lẹ́nu míì ó ti fi gbogbo àsìkò rẹ̀ ó ti fi ráre ẹ̀yẹ rúsan ọlọ́run nínú ẹ̀sìn tó ń mójútó àsìkò púpọ̀ ó ní ẹ̀sìn Islam jẹ́ o ẹ má jẹ́ kí a fi àsìkò wa ẹ má jẹ́ kí a fi ráre ẹ̀yẹ rúsan ọlọ́run ó dọwọ́ gbogbo òbí àti alágbàtọ́ àsìkò ìsinmi làwọn ọmọ wa wà nílé ẹ̀kọ́ ń sìn ẹ má jẹ́ kí wọ́n lo àsìkò yìí lérí nǹkan tí ò wúlò ẹ má jẹ́ kí wọ́n lo àsìkò yìí lórí àwọn nǹkan tó lè kó bá ìjọmọlúàbí wọn ó dọwọ́ àwọn akámójútó wọn ká kíyèsí wọn àwọn wo ni wọ́n máa bá rìn àwọn wo ni wọ́n máa bá ṣe gbogbo àwọn tá a mọ̀ wípé tí wọ́n bá bá wọn rìn yóò kó ìpalára burú bá ẹ̀sìn wọn yóò kó ìpalára burú bá ẹ̀kọ́ wọn yóò kó ìpalára burúkú bá ìjọmọlúàbí wọn ẹ ká ya àwọn ọmọ wa yarú àwọn ènìyàn bẹ́ẹ̀ o ibi tí wọ́n máa rìn sí tí wọ́n máa ṣàǹfààní nídìí ìmọ̀ ẹ̀sìn tí wọ́n máa ṣàǹfààní nípa ẹ̀kọ́ tí wọ́n ṣàǹfààní nípa ìwà ọmọlúàbí ó ní ká darí wọn sí nítorí pásìkò tí wọ́n lò ó lásìkò ọ̀lídé yìí tá bá ti lò tán ó ti ti lọ nìyẹn ọ̀kan nínú àwọn ọ̀gá wa kan máa ń sọ̀rọ̀ ìsìn pòfẹ́sọ̀ ó ní àsìkò tiẹ̀ tó lò tó fi ṣòfò òun lẹ lò míì lò tó fi jẹ ogun tó fẹ́ jẹ láyé tiẹ̀ tó lò yẹ tó tiẹ̀ kàkú tó fi lọ mọ́ ọ lọ́wọ́ ẹni tẹ́lòmíì ń jẹ́ láyé lẹ́nu àsìkò náà òun ló fi yẹ kó jẹ́ sábàbí kó kó achieve tó fẹ́ achieve láyé èèyàn túmọ̀ sí wípé ẹ má jẹ́ ká fi àsìkò wa ṣòfò ẹ má sì jẹ́ àfàsìkò àwọn ọmọ wa ṣòfò mo fẹ́ fi eléyìí kún gbogbo àwa tá a jóbi kì í ṣe èèwọ̀ káwọn ọmọ wa kan ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ tá a bá ń ṣe lórí ọjà tá a bá ń jà lórí ọjà tá a bá ń tà ṣùgbọ́n ẹ jẹ́ ká fòye sí o ẹ jẹ́ ká fi òye sí dáadáa òbí mi ń bẹ yóò lu ọmọdé bíi wípé ọmọ yẹn gun ò wúlò fún rẹ bẹ̀lẹ̀ tà sí wípé yóò padà wá wúlò jọ wájú ọmọ mi tó bá yín ti ilé ẹ̀kọ́ dé yóò kiri lọ gbogbo tó ń kiri náà kò tó three hundred naira tó bá ti kiri láti àárọ̀ ó sì di aago mẹ́wàá alẹ́ kùmẹ̀ yóò tó wọlé yóò wà máa sáré òǹfẹ́ sàṣàmẹ́ǹtì òǹfẹ́ ṣe bóòlù ló ti fẹ́ ṣe ìyá yóò sọ pé owó tá à ń rí bẹ́ẹ̀ náà òun la fi ń tọ́ ní skul owó wo lọ ná tí ò lè ṣàṣeyọrí sọ́mi ti ń kọ́ ìyẹn sóye sọlọ́ọ̀ fi jẹ́ pé ó ní ìdíkà kánsẹ̀lì ara wa a ní ìdíkà cancel ara wa èyàn ó sì farada ni kódà tó bá yẹ pé ọmọ yóò bọ̀ ta nǹkan kó o fi gbèdéke àsìkò sí látàsìkò yìí sásìkò báyìí àsìkò yìí tó kù ó gbúdọ̀ mójútó ní tí ó ṣe láǹfààní bẹ́ẹ̀ bá lọ sí ọba adésùdà ròdù láago méje alẹ́ aago mẹ́jọ àwọn ọmọ kan ṣẹ̀ṣẹ̀ ń gbọ́jà wa ni láago mẹ́jọ alẹ́ òun àwọn wo lọmọ rẹ fẹ́ alálè tí ń yà wọ́n jọ tó gbá ọmọ tí ń bú bàbá rẹ̀ lé wọ́n jọjọ tó gbá ni òun àtẹni ẹ̀ náà jọ wá mìtì almost a year kò sí yóò lápá lára ọmọ yẹn wọ́n wá sọ pé owó tí ń rí yẹn náà lẹ́fí ń tọ́ kò kí ni ìwúlò owó tẹ̀ wá nílé lórí. ìdí nìyí tó fi jẹ́ wípé ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa mánéèjì àsìkò wọn lérí nǹkan tí ó ṣe kí ni o tí ó ṣe wọn ní àǹfààní kódà kó wà láti ká nǹkan mìíràn fúnra wa nítorí káwọn ọmọ yẹn ó lè láǹfààní àwọn nǹkan yẹn ẹ ká mójútó o ó dọ̀wọ́ àwọn òbí torí pé tá a bá fi àwọn nǹkan yìí falẹ̀ ọlọ́run ọba yóò jẹ wá ń yà ó nítorí àlùkìyàmà lérí kí nìdí tá a fi sọ eléyìí ọlọ́run ọba ní mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ má jàǹbá ọlọ́run àtòjíṣẹ́ rẹ o ìtọ́lọ́ ìṣesí yẹn ìjàǹbá ọlọ́run ọba kù torí pé àwọn ọmọ yẹn àmọ́ náà ni ọlọ́run ní ẹ má jàǹbá ọlọ́run ẹ má jàǹbá òjíṣẹ́ rẹ o látara jíjàǹbá àmọ́ náà tá a fi sọ́dọ̀ yín kí làmọ́ náà o ó náà làwọn ọmọ wa àwọn ìyàwó wa wa antum ta'lamun ọlọ́run ni ẹ̀dẹ̀ mọ̀ pàmò náà ni torí pé kì í gbẹ́ tó béèrè ọmọ náà lọ́run fún lọ́mọ kì í ṣe gbẹ́ tó fẹ́ níyàwó láyé ló níyàwó ẹ̀yin tá a fún yẹn àmọ́ náà la ṣe wa'lamu ọlọ́run ni ẹ lọ mọ̀ kí anama amwalukum àwọn ọmọ yín àwọn dúkìá yín àwọn ọmọ yín fìtínà la fi wọ́n ṣe fún yín o ọlọ́run kọ́ wọlá tó rẹ̀ kókó wa yọ kọ́lọ́run lórí àwọn àsìkò wa ọlọ́run jẹ́ ká lè rí lò láti lè fi rí ìyọ́nú ọlọ́run subhanahu wa ta'ala ibadallah ẹ̀yẹ rúsan ọlọ́run udkurullaha yadhkurukum ẹ̀dá máa rántí ọlọ́run ní gbogbo gbà ọlọ́run máa rántí wa washkuru wala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn orin tọ́lọ́run bá ń ṣe fún wa ní gbogbo gbà ọlọ́run ṣe tán láti máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ọlọ́run ọba ló tóbi kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ o qumu ila salatikum yarxamkum allah